fọmọ mi ah, tá a bí ni bí ń dání abọ̀ nítorí ọ̀rẹ́ tí ọ̀la pọ́nlé bàbá ń torí owó ó ń ta ọmọ rẹ̀ ọmọ ń tú bàbá rẹ̀ láṣọ láàrin ọjà ẹ̀gbọ́n ń da àbúrò àwọn tí a rò pé wọ́n máa bá ní kọ̀yà wọ́n ní ń dẹrù yálé ni tí wá sọ́ra wọn tí ń kọ́ ní orin tí ọ̀bọ sí bámúbámú la yó àwa ọmọ pé bí ń pọnmọ ẹnìkan ọ̀kan bámúbámú la yó òótọ́ dọ́jà òkúta irọ́ dọ́jà ọ̀dọ̀ wọn gógó irọ́ jìbìtì alọ́nilọ́wọ́gbà ìpààyànjáyé lọ́pọ̀ lóde òní àwọn tí wọ́n jẹ́ amòfin àná wọn darúfin ọmọ mi ǹjọ́ ọmọ tó ṣe igun tí igun fi pa lórí ǹjọ́ ọmọ tó ṣe àkàlà tí àkàlà fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn. àwọn ọ̀dàlẹ̀ èèyàn ni wọ́n pọ̀ bí pẹ́ẹ́lẹ̀ ǹdẹ́mọdé oh. jẹ́ ń lọ́ọ́ fi ọmọ wo kọ̀kọ̀. Go, go, go, go. Mm. Mm. Ǹjọ́ ọmọ wípé bí obìnrin bá ṣe èèmọ̀ tán alẹ́ èèmọ̀ ṣe òun. Báwo? Bọ́ ọ bá ń lọ ibì kan tó bá rìn lọ́nà má ṣáájú o má sì káyìn àárín gbogbo ní kí wọ́n máa wà. Èyí ti jẹ́. Àwọn tí wọ́n bá fẹ́ tùlù ṣe àwọn ni wọ́n máa fi ń ṣètùtù lù ú yánni ṣàṣàṣà kí lọ kí wọ́n máa wo mẹ́nu mọ́. mo kí gbogbo wa o. ìdí pàtàkì tí mo fi pe ìpàdé pàjáwìrì ni pé mo ṣàkíyèsí nǹkan kan nínú ìlú wa yìí ṣe ṣàkíyèsí pé wọn kà àwọn obìnrin kún mọ́. Oh. bẹ́ẹ̀ni. especially nínú ọ̀rọ̀ ìṣèlú. Oh. tó bá ti di ọ̀rọ̀ ìṣèlú wọ́n máa ń rò pé àwọn obìnrin are relevant. kò dẹ̀ dáa nínú gbogbo post tó ṣí sílẹ̀ kó má sí obìnrin kankan bẹ̀. ìyá ọlọ́jà eh? ẹ̀yin náà complain. Eh, òótọ́ ni ẹ̀yin èèyàn mi ẹ̀yin náà ẹ wò ó ẹ wo àwọn òpó ńláńláńláńlá tó wà nínú ìlú wa yìí mélòó lobìnrin dì mú àwọn ọkùnrin wa ni wọ́n kún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ o láìsí àwa yìí kò sáwọn ọkùnrin wa tá à ń sọ yìí o àwa nìyá wọn ẹ kí làwa ń sọ kí ló dé tí wọn fi àwọn obìnrin náà sípò wa kí wọ́n fún wa lẹ́tọ̀ọ́ tiwa náà. ọlọ́jà ah, ẹ̀rí sọ ẹ̀rí sọ tó bá dẹ̀ ti di ọ̀rọ̀ pé wọ́n fẹ́ ṣe ìṣèlú yìí àwa náà wọn ti síwájú o. bẹ́ẹ̀ni. wọn ní ká lọ máa bá wọn campaign. bẹ́ẹ̀ni. wọn promise heaven and earth fún wọn gbà yẹn. bẹ́ẹ̀ni wọn ṣe lè wọn ṣe lè wọn ṣe lè ah, ṣùgbọ́n tí kò bá ṣí sílẹ̀ are relevant mọ́. bẹ́ẹ̀ni. wọ́n ti gbàgbé ni tó bá ti fẹ́ gba advice àwa náà lọ máa béèrè lọ́wọ́ ẹ̀ ṣó wá dáa ṣó wá dáa kó jẹ́ pé díẹ̀díẹ̀ in fact tí kò bá ń ṣe pé a strong gan ni bóyá gan la máa rí pò kankan mú bẹ́ẹ̀ àwọn ọkùnrin yìí náà tó bá ti lọ ṣe ìṣèlú tán tó bá padà wálé ìmọ̀ràn wa náà tó máa sì kò òun ni gbà yín náà máa rántí pé àwa ni ìyá wọn mm. àwa nìkan náà la lè ṣe é ṣùgbọ́n tí kò bá ti sílẹ̀ wọn ò fi ń tó wa létí ah, ṣó wá dáa ǹjẹ́ tó tiẹ̀ dùn mí jù ni election tó kọjá yìí mm. wọ́n promise heaven and earth mm. wọ́n lé wa síta ká lọ bá wọn ṣe campaign gbà tó wá wọ́n wá fix ọkùnrin sí gbogbo post àwọn obìnrin wọ́n sọ wá di kitchen ló yẹ ká wà ó yẹ kó stop a máa stop ẹ ó di dandan. Ah, ah. ìyálọ́jà eh? ẹ sá mọ̀ pé èmi oníṣòwò lèmi náà o à ń dé mọ́sálásí à ń ra àwọn obìnrin rẹpẹtẹ o à ń dé ǹdé ṣọ́ọ̀ṣì à ń ra àwọn obìnrin rẹpẹtẹ o àwọn ìyàwó ẹlẹ́sìn bàláyé à ń ra àwọn obìnrin rẹpẹtẹ o. bẹ́ẹ̀ ni obìnrin náà ni ṣé wàá gbọ́ o n tá a bá fẹ́ ṣòun ní kẹ́yẹ́ ká sọ báyìí báyìí báyìí èmi máa advice pé ká gbé ẹjọ́ wa yìí ká gbé déwájú kábíyèsí gbogbo wa náà la mọ̀ pé kábíyèsí wa oníwà tútù ni kábíyèsí wa wọ́n máa ń gbọ́ gbogbo ẹjọ́ kan tó dáa ni he has a listening ear so ká tó decide on anything ká tender case wá síwájú mu ṣe àfọwọ́ sí àbẹ́ àfọwọ́ sí. àfọwọ́ sí. ṣe é fọwọ́ sí àfọwọ́sí. ẹ dẹ̀ nífẹ̀ẹ́ fọwọ́ sí. Ah, láti bó o lò. ọwọ́ yín yẹn ẹ máa kásẹ̀ ìròjọ́ wájú ìjọba mi. Ah, bẹ́ẹ̀ ni ìwé lẹ́kọ̀ọ́ kí lẹ náà àwọn èèyàn wọ̀nyí ṣe o. Ah! ọ̀tẹ̀ ẹ bẹ̀rù lọ. ẹ jọ̀ọ́ tẹ́lẹ̀ ni wọ́n ń ṣe. kọ́pìlà kúùpù ni. a ah, irọ́ ni kábíyèsí o irọ́ ńlá ló pamọ́ wa jíjẹ́ jí là ń ṣe. kúùpù bẹ́ẹ̀ni kábíyèsí. Ah, ah, ẹ̀yin obìnrin wo. kábíyèsí. ẹ fẹ́ bàyé jẹ́ ni. kábíyèsí irọ́ làwọn bíbí yìí ń pa irọ́ náà ń pa jẹ́jẹ́jẹ́ là ń ṣe meeting nílé mi náà tẹ̀sí ṣe meeting yẹn peacefully mítì kó ba lè dá fóbìnrin dẹ̀ la ṣe ṣàdédé làwọn pípí kọ̀ wọlé wọ́n lè kó wa lọ bẹ́ẹ̀ ni kábíyèsí àwọn òdìtẹ̀ ìlú bẹ́ẹ̀ là àdìtẹ̀ ọba báwọn obìnrin ṣe máa nípò láàrin ìlú yìí òun nípàdé tá à ń ṣe dálé lórí. yóò lọ ti ẹ ti kó àwọn èèyàn wọ̀nyí. kábíyèsí àtàlẹ́ àná láti tì wọ́n mọ́nu dágásà. àtàná lè ti kó wọn sí gágá ẹ̀wá kó wọn láàárọ̀ yìí wọ́n ń dìrì nǹkan wọ́n ń pè yìí o. bẹ́ẹ̀ ni kábíyèsí. wọ́n ní wọ́n wọ́n ń dìrì yìí. Mhm. Ṣàngó ni ó pa yín. ẹ̀dó ẹ̀dó ṣé ẹ ká egbògi olóró mọ́ ọ lọ. ẹ báyìí léwọ́ lọ́wọ́ wọn ìbọn ẹ bá wọn bí wọ́n ti ń fọ́ ṣọ́ọ̀bù tí wọ́n ti ń fọ́lé àwọn èèyàn kan ń bẹ tí wọ́n billions of naira tí wọ́n mú pẹ́ẹ̀nì kálámù tí wọ́n fi ń yíwèé ẹ̀ráwọ̀ èyí mú o àwọn èèyàn kan bẹ́ẹ̀ ń bì kan tó jẹ́ pé seven six million bílíọ̀nù lọ́nà àwọn fi ń ra fọ́níṣọ̀ tí wọ́n fi ń ṣiṣẹ́ fún ìjọba àṣírí gógó ẹgbọ́n mi náà àwọn èèyàn kan wà tí wọ́n kówó àwọn pensioner tí wọ́n lọ fi ṣe fixed deposit tí wọ́n fi ń ṣe ayé àwọn ọmọ wọn àtàwọn ara wọn ẹ̀ẹ́dáwọn èyí ń kó àwọn obìnrin wọ̀nyí lẹ wá rí kó tí wọ́n ń ṣe bí wọ́n ń jíròrò bí ó ti dá ẹ̀ ṣe dáadáa ẹ yẹn balẹ̀ dọ́gba. let me ask you a question. ẹ did I send you on this errand? Yes, sir. ẹ̀mí mọ́rán yín lọ bí tẹ́lẹ̀ kí ẹ wá ṣe yẹ́ sísà ọ̀bọ ìdọ̀rìn ẹ mo fẹ́ fàwọn èyí kọ́gbọ́n àìfìyà jóbe obìnrin ìyá wa àwọn wọn mú wa wáyé ẹni wọ́n láṣẹ jù ṣùgbọ́n ẹni akẹ́ni wọn ẹ gbọ́ ẹ take them to the commissioner of police let him deal with them. kábíyèsí kábíyèsí ẹ ṣe. ẹran iṣẹ́ mi ẹ bẹ kọ́ ọ yín dàtọ̀ ń dáná yín ṣe fi. wọ́n wà yóò bẹ yín yẹn ní sùúrù ẹ̀yin tí bẹ́yìn náà ọba ṣe pàdé ẹ pa àwọn aláàbò ẹ ké sọ lórí ìlú àfihàn láwọn aláàbò èyí táwọn jẹgúdújẹrá tí wọ́n pera wọn lágbèfọ́ba yìí ẹ dákun ẹ̀yin obè wọ̀nyí ẹ̀yin igbákejì gómìnà dẹ́bútì gómìnà ilẹ̀ yìí ọkùnrin àbóbìnrin obìnrin ni àwọn kọmíṣánná àtàyàn bíi fifty seven mélòó nínú wọn ló jẹ́ obìnrin wọ́n ju sixteen lọ ẹ sì pé àfiyín sípò kílẹ̀ tún wá ẹ̀yin kílẹ̀ ń wá. kábíyèsí ó tán lẹ sọ ṣùgbọ́n kò tó o. ó lè ní ọlọ́sà gbogbo yìí báwọn ìyá wa ti ṣe náà nù kíkùn yín ọ̀gá tó bá kò tó náà ni bẹ́ẹ̀ ló wá pò ẹ́ tún máa bè tọkọ yín ọlọ́sà ni wọ́n bèèrè ní nǹkan kẹ́ tó máa lọ ẹ jẹ́ káwọn èèyàn mi dé. ps. ọba wa kò pẹ́ ayé ilé kó pẹ́ ọba wa ọba wa kó pẹ́ adésọjí adébọ̀sípò kó pẹ́ ọba wa ọba wa kó pẹ́ kábíyèsí o. ẹ gbọ́ ẹ bá mi rè é ṣe wọ́n lálejò kí wọ́n ó jẹun sí àpò. báwa ni kò tó. kí wọ́n ò jí jẹun sípò. kábíyèsí o. ká dúró pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ a ṣe ọpẹ́ lẹ́nu kábíyèsí kábíyèsí ẹ̀yin lẹ ní kíṣóbì àtó dégbò ẹ̀yin àgbàlẹ̀ máa ń palówó bẹ́ẹ̀ mm-hmm. ẹni olúgàbí là kọ́kẹ́ sí mm-hmm. kábíyèsí ẹ̀yin lẹ ní kí á kò nínú ẹgbẹ́ òṣèlú tá a wà tẹ́lẹ̀ ẹ nítorí oníjẹgúdújẹrá ni wọ́n ẹni ká máa bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú tí ẹ̀fìn ara mọ́ káwa náà ká lè bá àrọ́wọ́ mú. Mm -hmm mo sì padà délé mo jíṣẹ́ fún àwọn àwọn ọmọ ẹ̀yìn mi gbogbo wọn ni wọ́n gbà sí mi lẹ́nu wọ́n láwọn ti gbà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tí kábíyèsí wá sọ pé ká lọ kábíyèsí n tó sì dáyé lójú ni pé ṣé ẹ mọ̀ pé ìbò tá a dì kọjá gbogbo local government pátápátá la ṣiṣẹ́ dé àmọ́ tó wá yà mí lẹ́nu ńbẹ̀ ni pé gbogbo bí wọ́n ṣe ń pín ipò fakọ tí wọ́n ń pín ipò fún abo wọn ò rántí wa o common board lásán kábíyèsí wọn fún wa kábíyèsí àwọn ọmọ ẹ̀yìn mi wá pè mí àti pa mi àwọn sọ fún mi wípé bí wájú ò bá ṣe é lọ ẹ̀yìn ó ṣe é padà sí o kó o lọ sọ fún kábíyèsí pàwọ̀ òṣè ẹgbẹ́ òṣèlú wọn mọ́ mo bá ní ah èmi ẹ jẹ́ kí n lọ bá kábíyèsí náà ní ti kábíyèsí bá sọ fún mi pé kábíyèsí kò sí ni wọ́n máa find solution sí nǹkan tó wà nílẹ̀ yìí kábíyèsí torí ẹ̀ la ṣe wá o kájọ ká gbà wá o ẹ má jẹ́ kí wọ́n já ẹ má jẹ́ kójú ó tì mí o. ẹ ṣé bọ́rọ̀ ọ̀hún ti rí nù. bó ṣe rí náà nu kábíyèsí ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlagbà lẹ máa ń sọ pé ìrùkẹ̀rẹ̀ nígbọ́mọ Ọ̀rúnmìlà ó wáá sú wa débi pé àti ẹ̀ wá ríbi tá a máa tẹsẹ̀ bọ̀ mọ́ ládùúgbò tá a bá rìn sí òun yẹ̀yẹ́ tá a bá rìn sọ òun yẹ̀yẹ́ àmọ́ tá a máa ṣe mọ́ kábíyèsí ẹ̀yin ni ẹ bá wá nǹkan ṣe sí o ó sú wa o wọ́n ní bá a ṣe lọ làbọ̀ bí wọ́n ṣe sọ fún àánú wọ́n ní bá a ṣe lọ làbọ̀ wọ́n wá ń yẹ̀yẹ́ wa ládùúgbò ààrẹ bíi tẹ̀sẹ̀ bọ̀ mọ́ kábíyèsí bá wà nǹkan ṣe sí o. ẹ ṣe ẹ lálùbáríkà ojú òní tì ẹ ní ṣàṣejì ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ náà láti ìsàlẹ̀ lẹ̀ ṣe rí ọba ọba lórí gbogbo ni ọba kì í ṣòṣèlú torí bàbá làwa jẹ́ fún gbogbo àtòṣèlú àtònílé àtàlejò ọgbọ́rù wa ò gbọ́dọ̀ rí iná lẹ̀ ká ní kẹ́ ẹ torí bọ̀ ní kúkúrú ṣé rí ẹgbẹ́ tí mo ní kí a lọ yẹn tẹ́ ẹ bá wo àwọn mèremère tí wọ́n ń gbé ṣe ẹ ẹ rí i pé ẹgbẹ́ tó sì dáa ni o. bẹ́ẹ̀ ni kábíyèsí. ṣé ẹ rí ẹgbẹ́ tí mo sì kó yín sí ẹgbẹ́ olóòótọ́ ni ẹgbẹ́ náà sì dáa púpọ̀ bẹ́ẹ̀ bá ní sùúrù ẹ̀ẹ́dẹ́jú ẹ̀ẹ́rì mu ẹ gbọ́ mi ṣé ẹ mọ̀ pé àlejò <clears throat> ó lójú ni bí ọba kíyèsára ó lè mọ̀ ríran ó túmọ̀ sí pé ẹgbẹ́ yìí kọ́ là wá ń dìbò fún là ń ṣiṣẹ́ fún iṣẹ́ ẹgbẹ́ yìí nìkan àwọn èèyàn méjì wà níbẹ̀ tó jọ ọmọlúàbí ènìyàn tó jẹ́ èèyàn pàtàkì tó jẹ́ èèyàn sàn tó jẹ́ pé bí wọ́n bá ti sọ̀rọ̀ báyìí wọn èyírí rẹ̀ wò wọ́n èyí kó jẹ mọ́. ènìyàn kínní lọmọ Tinubu. bọ́lá báwo ló ṣe múra báyìí kí ló ṣẹlẹ̀ àwọn ológun ni àwa tá à ń jà fún ìjọba tiwantiwa àwọn ológun tí wọn fẹ́ kí ìjọba tiwantiwa kó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí àwọn náà fẹ́ pa wá ìyá mi torí ẹ̀ mo ṣe ń sá lọ. wọn ò lè rí ẹ pa ìgbà náà pa wọn kì í pa wo wọn ò ní pa ẹ lágbá Elédùmarè wọn ò ní pa ẹ. ẹ ṣeun màmí. kí ló fẹ́ ṣe. Ah, ìyá mi mi ì tí ì lè sọ pé báyìí ẹ ṣáà máa fàdúrà sìn mi ẹ máa fàdúrà sìn mi ẹ jọ. mi àmì bá tù mo fẹ́ ṣàdúrà fún ẹ o orílẹ̀ yìí àwa la máa lo gbọ́ta ibi sọ́dà ló máa gúnlẹ̀ sí o ò ní gúnlẹ̀ sí èbúté òfo o orí màá sìn ẹ lọ o ẹlẹ́dàá màá sìn ẹ lọ o ẹlẹ́dàá màá sìn ẹ lọ o o ní mo ní kú o o sori re ọkọ mi ọkọ mi. sórí nǹkan tá à ń sọ yìí ọ̀rọ̀ ńlá ni o kò sí òṣèlú kankan mọ́ òṣèlú ọ̀jẹ̀lú ló kù. mẹ́lẹ́ oúnjẹ kílódé jẹ́lu ọ̀jẹ̀lú ní gbogbo wọn ọkàn kún wọn báyìí ni àárín wọn ló wà. wá wo sórí ẹnìkan wá wà láàrin wọn. ẹ máa kú jókòó ẹ kú jókòó ṣàlàfíà ni. láfíà ni o. ẹ jọ ẹ mo ń kọjá lọ báyìí ni o mo wá fẹ́ dúró fún ọ̀rẹ́ mi kan tó fẹ́ gbé mi. kò sí wàhálà bàbá. sẹ́ẹ̀ bínú. bàbá ṣo fẹ́ gbọ́ nǹkan tèmi sọ fún ẹ ni pé kán ní ká mú olóṣèlú tó ṣe finú tán nílùú yìí lẹ́yìn bọ́lá ahmed tinubu kò sí èèyàn méjì. ìjẹ̀bú ló gbọ́n jù ìjẹ̀bú ni wọ́n nira ìwòsàn fọwọ́ oníníyàn bó lè yan wà. ẹ jọ̀ọ́ ṣé mo lè dá sọ̀rọ̀ yìí. ẹ lè dá sí i. ẹ wọ ẹ jẹ́ ká dálẹ̀ ká túṣà nínú gbogbo orílẹ̀-èdè pátápátá àti ìpínlẹ̀ gbogbo ni o kátẹ̀ la fẹ́ fàyàn síwájú àti gbogbo táwọn gàǹbàrí ń gbé wá ṣe yìí àtàwọn ìpínlẹ̀ tó kù káláwa pàápàá ọmọ káàrọ̀ òjúre fẹ́ fàyàn lẹ̀ pé ẹni tá a máa fà á lẹ̀ kó ṣáájú wa rè tá a lẹ́rù pa lè fà á lẹ̀ gan ẹ jẹ́ kí n dáhùn question yẹn sà àwa student Bọ́lá Ahmed Tinubu òun la fọwọ́ sí. yes bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ sincerely ah. speaking máa yẹn ń try gan in fact òun ni the ah. only person tá a rí pé ó lè lead masses yẹn Our students, òun la support máa yẹn good gan. sari ní gbogbo èkó káwa sọ nílẹ̀ yorùbá general lẹ́yìn bọ́lá ahmed tinubu àtúntì rí aṣíwájú yorùbá kan tó lè ṣíwájú wa tó lè kó adé délẹ̀ lérí ah. ọ̀jẹ̀lú làwọn tó kù. ṣe tẹ̀ rí ọ̀rọ̀ wọn irọ́ díẹ̀ òótọ́ díẹ̀ ní àmọ́ òótọ́ bẹ̀ pọ̀ jù rọ̀ bẹ̀ lọ torí arákùnrin yìí lóòótọ́ ẹnìkan tó jẹ́ wípé bó ṣe ń ṣe tó bá kúrò bí àfihàn sí ẹni tó dẹ̀ ń fi sóyìn tẹ́lẹsẹ̀ wọ́n túrú ṣe lóòótọ́ ah. tábà ní àwò kò ṣe tẹ̀lé. èèyàn dáadáa ni èkejì ni henry ọládélé ó ṣe èèyàn púpọ̀ wọ́n sì lóòótọ́ a ti gbé wọn wò ó lóòótọ́ òótọ́ yẹn làwa wá tẹ̀bàtì ńgbà tí gbogbo ayé pe ẹni yìí ní aṣíwájú a rí pé aṣíwájú rere ni ó sì fẹ́ràn mẹ̀kúnnù ó fẹ́ ìdẹ̀rùn fún ti tilé toko fún taráàlú ìyẹn láwo ìyẹn láwo mo wá fẹ́ kẹ́ ẹ fi yèdénú kẹ́ ẹ ṣe kíní kan fún mi ṣe rí ọ̀rọ̀ tẹ́ gbé wá síwájú mi. Si n ó gbé lọ sókè pátápátá n ó lọ bá olórí wọn káàfàtà tẹ́ ẹ̀ ń gbọ́ wọ́n fẹ́ kẹ́ fi èdè nù ṣé ẹ mọ̀ pé bá a bá ṣe ẹ̀dẹ́bì kan àlejò lójú ni ó ṣeé ṣe kó má lè ríran bọ́ bá a bá dẹjú sílẹ̀ á rí mu mo mọ bọ́rọ̀ náà ti rí lára yín tẹ́ ẹ bá wá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ọba ẹ fọ̀rọ̀ náà lé mi lọ́wọ́ ṣe bí pọ̀ ni wọ́n fún wọn fún yín bọ́ọ̀dù àwọn ò fún yín ṣọ́ọ̀kì wọ́n ò fún yín síléètì. jésù olúwa wa. sẹ́gun alanabi kẹrin alhamdulilayi rọ̀bìlì alamina. ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí ìpàdé tí a lọ kódà gbogbo àwọn ìmáàmù àwọn bíṣọ̀bù kódà gbogbo àwọn tá a jọ ṣèpàdé ọ̀hún alẹ́ nígbà. ṣé pàpọ̀ tó bá wọn. ajú bẹ́ẹ̀ lọ àmọ́ gbogbo àbá lọ àbábọ̀ ìpàdé wa wọ́n ní kí n tún padà wálé kí n wá báwọn èèyàn tèmi pé ẹ ta lẹ́ni gan-an tá a fẹ́ fà kalẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú tó máa darí wa sọ́nà tó tó àti tó rí pásítọ̀ mo mọ̀mọ́ ẹnìkan olóòótọ́ aṣíwájú rere tó ṣe fọkàn tán. wọ́n sì tún wà títí nìsín. tá a wá lẹni ọ̀hún. bọ́lá ahmed ni ọmọ tinubu. Allahu akbar gẹ́gẹ́ bí ìyá wa ṣe sọ yìí mo wọlé alúwa lẹ́ẹ̀mejì arákùnrin náà ni mo rí nígbà ìwọlé alúwa mo tún sùn mo tún lálàá òun náà mo tún rí àṣebi ṣe ń bẹ́ẹ̀ gan-an lẹ́yìn gan ṣe arákùnrin yẹn yóò fẹ́ dá ní nàìjíríà tá a wà yìí. Hmm, àfà àṣé pé bínú mi ṣe rí nínú ẹ̀yìn ara mi náà ṣe rí ẹni yìí gangan gangan ló wà lórí ẹ̀mí mi pé kó máa ṣaṣíwájú wa lọ ẹ wo ó ní kó máa ṣaṣíwájú wa lọ jàre ojú báyẹn lọ. lọ́rọ̀ kan ẹni tí gbogbo wa fọwọ́ sí nìyẹn. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni hmm. kábíyèsí o ẹ wò ọ̀rọ̀ ilẹ̀ bàbá wa tó wà ní ọ̀dàn ni mo kó wá síwájú yàn mo rán àwọn ọmọ mi lọ síbẹ̀ ṣùgbọ́n ńgbà tí màá gbọ́ ohun tí mo gbọ́ ò dáa o. ló gbọ́. wọ́n ní bí àwọn ṣe dóko báyìí àwọn ọmọ àwọn ìránṣẹ́ yín wọ́n na pátíá sí wọn lára adékànbí wà lọ́sípítù níbi tó ti ń gbomi àmọ́ òun ló lè sọ torí òun ló ṣojú ẹ̀. ń gbọ́. kàbíyèsí o. ó ṣe jẹ́ ni wọ́n sọ ohun nírọ̀lẹ́ àná òun ni wọ́n rán a lọ sí ọ̀dàn pé ká lọ́ọ́ rè ṣiṣẹ́ lórí ilẹ̀ àwọn mo bá sì káwọn àgàtú la bá dórí ilẹ̀ la bẹ̀rẹ̀ iṣẹ́ àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún pèsè ju márùn la bá ràn bíi mẹ́rin kan náà bá yalù à ẹ dáṣẹ́ dúró ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan bẹ̀ mọ́ èmi ò tẹ̀ wọ́n pààrọ̀ náà bá wí àwa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lọ ṣé ti yín di ni agbèfọ́ba làwọn ó sì ọba làwọn bàbá ká tó wí ká tó fọ̀ wọ́n ti fàdá yọ àfi láì lẹ́yìn adé kan bíi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mọ fẹ́lẹ́ ńlẹ̀ o kí ni ìpóró tó jù báyìí mọ hmm, yẹ ni mo bá ní ẹni tó rí yọ ó dilé o adékànbí ń bẹ lọ́sibítù o yóò kù yóò yè ẹsẹ̀ kan ayé lọ́wọ́ àbá ẹsẹ̀ kan ọ̀run o mọ yẹ bàbá. adénìkẹ́ kábíyèsí. lóòótọ́ ni mo rán àwọn oníṣẹ́ mi nítorí pé ìròyìn tó kàn wá ni pé àwọn kan fẹ́ gba ilẹ̀ bàbá wa awù ọmọ gidi kan a lè gbọ́rù rẹ̀ kó sì dúró àyùntò ẹ̀yìn agbèbọ́ba ọ̀yá ẹ̀kánná lubẹ̀ ẹni ẹ bá bá ń bẹ̀ ẹgbẹ̀mí lẹ́nu rẹ̀ ẹ ṣe bọ́sẹ̀ tí ń tojú. àmì èmi ò wá mọ̀ pé àwọn ọmọ mi ló wà lórí ilé ọ̀hún ẹ̀yìn adéǹgẹ̀ ṣó o sì rí ọba àtijọba lónìí lẹ̀ n tí wọ́n bá sì láwọn fẹ́ gbà lórí ilẹ̀ ẹ já yọ̀ǹda fún wọn. kábíyèsí lórí ọ̀rọ̀ ilẹ̀ hmm. <laughs> ó lè o tó bá jẹ́ pé adékànbí jáse nǹkan. ẹ sórí adékànbí tó sọ yìí àtọ́jú ẹ̀ gbogbo hospital kóhùn tó wà àní kọ́ lọ gbé kóhùn bẹ́ẹ̀ tí ò bá dáa ó gbé lọ síbi tó bá dáa wọ́n á treat ẹ̀ sọ̀rọ̀ mi yẹ ẹ̀ adénìkẹ́ má bínú ẹran ọba ló fi ṣú ọba jẹ gàmbá yìí ló pa fìlà ẹ má bínú èmi ni mo ṣẹ̀yìn ká sì máa fi yèdénú jẹ́ kí n sọ ohun tó ṣẹlẹ̀ fún ọ ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta sẹ́yìn ṣé là ń bọ̀ láti pàdé àwọn lọ́balọ́ba àtàwọn òṣèlú ah, bá dédé rí àwọn ọmọ kan méjì ó dúró ṣe é ó ń bọ̀ láti sùkú ah, mo ti kọjá ẹ̀mí mi ò lọ ó ní kí wọ́n padà kí lẹ́yìn ọmọ wọ̀nyí ṣe ń bí àwọn ń dúró bóyá wọ́n lè rẹ́ni tó máa gbé àwọn kí ló dé ah, níbi ayé burú dé yìí ẹni bẹ́ẹ̀ ni àwọn ò lówó ọkọ̀ ẹni tó sì yẹ kó wá gbé àwọn àwọn ò rí ah, ẹ wọlé bá gbá àwọn ọmọ ẹ̀ sínú mọ́tò à ń lọ ṣáṣàṣá tẹ́ ẹ bá ti fẹ́ẹ́ dé iwájú ọ̀kan lé yín gan ẹ náwó ẹ̀bẹ̀ sí mi o kí n já yín lẹ̀ ó kù díẹ̀ ká dé ibi ilé wọn bí mo ṣe rò ibi làwọn ti bọ́ bá já wọn lẹ̀ ká fún wọn lówó káwọn máa lọ. Ah, kábíyèsí a ah, mà dúpẹ́ o alájọbí a ah, ẹ mọ ọmọ tẹ́gbẹ́ èmi ò mọ̀ wọ́n. àwọn ọmọ adéṣọ̀kan nìyẹn. adéṣọ̀kan kan náà. ọ àwọn ni ìkọrí báyìí ìkọrí báyìí àwọn ọmọ wọn ni abẹ́ẹ̀rí báyìí. bẹ́ẹ̀ ayé mi lè ẹ̀já ṣe dáadáa nítorí èní kan nítorí ọ̀la. ẹ kú lé o ẹ lẹ́ rẹ̀ o ẹ wá Adùnní wá mo ṣe ń wẹ̀ yìí. ẹ lọ́wọ́ sà. ọmọ ẹni ìbájọ ni àbáyọ ọmọ burúkú ni wọ́n ìfẹ́ yà ṣé bó ṣe ẹ kó kí mi nìyẹn kúnlẹ̀ kó kí mi dáadáa. nonsense ìwọ ni gbogbo dáadáa dáadáa wọ̀nyí. kí ni gbogbo eléyìí tó kó sójú yìí. make up ni sọ. make up dú àdùnní ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo rátìràtì kàtìkàtì kó máa wo àwọn aṣọ tí ò bójúmu wọ̀nyí nígbà wo eléyìí. Ah, ọ̀rọ̀ ẹ ti yé mi báyìí láti òní lọ mo paláṣẹ ni òfin ni nínú ilé yìí aṣọ tí n bá fi owó mi rà fún ẹnìkan ni mo fẹ́ máa rí lára ẹ tí n bá tún rí àwọn ìranù tó kó sí tó bá tún rí lára ẹ ah, àdùnní ah, ah, ilẹ̀ agajù ẹ lọ́jọ́ náà bára rárá rẹ kúrò wájú mi jáde. rọ́dọ̀ rọ́dọ̀. Ah, bàbá olóyè. <laughs> báwo ni nǹkan eh. ẹ lẹ máa wọlé ẹ kújọ mẹ́ta ẹ máa kú ìlú yìí o àwa máa ní ẹ ẹ mọ̀ ọ́ rìn hmm. ọlọ́run ló lè máa bá mi ọ̀dọ̀ àwọn ẹjẹ́ǹtì mi ni mo ti ń bọ̀ èmi náà ṣe ń wọlé ní báyìí ẹ jókòó ẹ jókòó ẹ jókòó gbogbo ẹ̀ tiẹ̀ wá da bàbá olóyè ṣùgbọ́n ẹ mọ tó ń dùn mí jù ó ní ọ̀rọ̀ táàsì èèlò <laughs> ni mò ń gbà lóṣù tó tún yọ táàsì. bàbá Owólabí ọ̀rọ̀ òde wa rí bẹ́ẹ̀ ṣe ró yẹn o. ẹ báwo ló ṣe wá rí. ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún irú àwọn ìjọba tó fún wa nípínlẹ̀ yìí lásìkò yìí ṣé ẹ̀yin ò rí nǹkan tí àwọn ìjọba wa tó wà ní ìpínlẹ̀ yìí lásìkò yìí tó ń ṣe ní gbogbo ìgboro ni gbogbo àwọn nǹkan mèremère lóríṣiríṣi àwọn ohun amáyédẹrùn lówó pọ́kú tó ń ṣe fún wa ẹ wo àwọn ilé ìwòsàn lóríṣiríṣi ẹ wá wo ilé ìwé ọ̀fẹ́ pẹ̀lú ẹ̀kọ́ tó yè kooro abowolabi ẹ wo àwọn títì wa tó ti rí jàgàjàgà tẹ́lẹ̀ tí gbogbo ẹ ti bàjẹ́ gbogbo ẹ ti di títúnṣe ní títun títun ẹ tún á wo mọ́tò mọ́tò tí wọ́n tún kó wọ̀lú wá fún wa tá à ń pè ní ayárabíàṣá BRT ẹ pé ọ̀nà wọn ọ̀tọ̀ ló tún wà mẹ̀kúnnù ló wà fún ọwọ́ kan ni mọ́tò mi ò gbọdọ̀ gba ọ̀nà tiwọn BRT gbogbo ohun tá à ń sọ yìí gbogbo ẹ̀ owó táàkì yìí náà fi ń ṣe é kì í ṣe pé ìjọba àpapọ̀ ló ń fún wọn ní owó tó fi ń ṣe tí wọ́n ń ṣe èmi rò bí ìjọba àpapọ̀ ni. Ah, rárá o. ṣé nú táàsì tí à ń san iná ọ̀nà tí ń ṣe gbogbo. bẹ́ẹ̀ lóòótọ́ ìjọba àpapọ̀ ń fún wọn lówó ṣùgbọ́n pínín sí báyìí lówó tí ìjọba àpapọ̀ ń fún wọn táàsì tiwa gangan ni wọ́n ń lò àwọn ohun mèremère ohun amáyédẹrùn tíjọba tún ń ṣe example ẹ wo irú Ọ̀ṣọ́dì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé àwọn ọmọ asùtàná kún bẹ́ẹ̀ tí wọ́n bá gbogbo ẹ̀ jẹ́ ẹ lọ wo gbogbo ẹ̀ sí yìí wọ́n ti tún gbogbo ẹ̀ tí wọ́n ti lé àwọn asùtà kúrò àwọn ọmọ asùtà wọ̀nyí àwọn ni wọ́n wá ń gbé iṣẹ́ gbogbo fún ohun tí wọ́n ń fi táàsì wá ń ṣe nìwọ̀n yẹn. n tí èèyàn ò bá mọ̀ tó bá béèrè ó mà dá o. Ah. èmi ò mọ̀ pé táàsì yẹn náà náà fi ń ṣe gbogbo ń tà ń sọ yìí àmọ́ ẹ̀dọ́ ìyẹn dà o ó kù síbi kan. níbo. mo ò kọ́lé fáwa mẹ̀kúnnù. Ah, ẹ ṣeun wọ́n ń kọ́lé èrò pọ̀ ní ìpínlẹ̀ yìí hmm. débi wípé ká tó mọ̀ wípé wọ́n ń kọ́lé ah, a ṣe díẹ̀ nígbà mo ti mọ̀ ní sìn ó bá ti yá dọ́là tètè lọ. Ah, what's your problem? Stop your car, George. Stop. Please. What is your problem? Please, calm down. Wo má dìde mi o. Oh, calm down. Le Except my park. Just park. You rubbish you ni. I will be in delay everybody. Ta ló rò pé òun bá sọ̀rọ̀ náà? Do you know me at all? ẹ má bínú sir ẹ má bínú sir. mr man mr man yes, please sir. please mo rí i pé bẹ̀yẹ block mo ṣe gbà bí. just small place kí n kò gba bí jáde. ẹ lè gba ibi jáde because it's not meant for your car ibi BRT lane ni kò ń ṣe fún any other car ẹ wò ẹ ti jẹ̀bi sir please go into your car and let's go to my office. excuse me má ever delay mi tó bá fẹ́ kí aṣọ bọ́ lọ́rùn ẹ tó o bá fẹ́ kí n gba aṣọ lọ́rùn do you know me at all do you know me. Uh, forget i don't want to know you ṣé ẹ rí ibi tẹ́ gbà yìí gọ́ọ̀nà Fáṣọlá tó ṣòfin gan kò ní try láti gbà bí because he law abiding citizen kò tí ẹ̀ try ẹ̀ rárá ẹgbẹ́ ṣe yìí kò ní ṣe so ẹ ti jẹ̀bi sà. No, understand mo ah, ojú ń kọ́ mi ojú ń kọ́ mi ló jẹ́ kí n sáré gbà bí please eh, eh, màá. ẹ má bínú pé màá disappoint yín bẹ́ẹ̀ ẹ forget bẹ́ẹ̀ ẹ jọ ẹja ká no i can give you forget please. forget it forget our office àmà sọ we talk like gentleman ẹ má worry ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ẹ ṣe please ẹ ó ti mú mi ní ẹ jẹ́ please please please ẹ jọ ẹ jọ. so i must follow you to your office. please. jẹ́ ká yanjú ẹ̀ mi. ẹ jẹ́ tábàdàn àmà yanjú ẹ náà ni. Ah. No, ẹ jẹ́ ká